sí fèsì sí pẹ́ṣà yín pẹ̀lú pé ṣé ẹni tí ì ṣe mùsùlùmí bá ṣàdúrà fún yàn hmm? ṣẹ́gbẹ́ bí àdúrà tó dẹ̀ ń ṣe yẹn kò ṣe nǹkan tó takò sílámù ń bẹ kò fẹ́ bọ́ sí pé ó kàn ní ah, ọlọ́run fún lárúbáríkà ọlọ́run fún lé fún ọ ọlọ́run ṣe báyìí fún ṣé àdúrà rẹ̀ yẹn wà válídì àti àlè ṣe àánú tó bá ṣàdúrà kọ́dà ẹni tí èyí ṣe mùsùlùmí tó bá fi pé àdúrà tó ṣe kò bá ti ní nǹkan kan tó lù àwọn mùkàlàfà bóyá ẹbọ mẹ́rin àbí kan mìíràn ọlọ́run lè gbàdúrà ẹ̀ ọlọ́run lè gbàdúrà ẹ̀ lọ́dọ̀ kọ́dà kóun níbi ìlú ìpé nǹkan mi lòun pé kódà ti máa ń pè jáde mi ti ń wí o ẹgbọ́n mi yé kó ipe irun táwa náà mà ní wí pa ọlọ́run bó jò lálùbáríkà ọlọ́run bó ṣe báyìí ọlọ́run ṣe báyìí hmm? because ibi táyìn ó ti rí pé bẹ́ẹ̀ ló ṣe rí Quran sọ fún apá àwọn mushrikun fúnra wọn wa idha rakibu fil fulk sọ́mọ́ wà náà kọjú omi da'awu Allaha mukhlisina lahu ad-din ọlọ́ọ̀bá nìkan wọ́n pè é hmm? àwọn tọ́lọ́ọ̀bá ti ṣe fún ọ tó bá dórí ọ̀dọ̀kọ́ ìdáhùn yóò ṣìrìkú tọ́wọ́n wọ́n yẹ pé mùṣìrìkù ni wọ́n náà ń kọ́ ọlọ́ọ̀bá ni wọ́n ń pè àbí tọ́lọ́ọ̀bá ti pọ̀ ọlọ́ọ̀bá sì dá wọn ló lẹ́gbọ́n mi yé ẹ̀rí pé kọ́lá ń sọ fún ọ sọ́tún àná wọ́n tọ́ ọ́nà pé wọ́n sọ pé tọ́lá in anjaytana min hadha lanakunanna mina shakirin ọlọ́mọ bá fi lè ṣéfù wá ń gbé ilé yìí á dúpẹ́ fún un so kí ọlọ́run bá lè gbàdúà ẹ̀ tọ́ àdẹ̀ ṣàlàyé fúnra wa pé àwọn ááyà táwọn èèyàn máa ń lò kọ́lọ́run bò ní gbàdúà kèfèrí ẹ̀ méjì làwọn ááyà yìí kì ṣe àdúà tí wọ́n ń ṣe fún yàn pípè tí wọ́n ń pe àwọn òòṣà wọn wà dùá olùkàfìrí na ilá fi dọ̀láàlì kìí ṣe dùá pé wọ́n ń pe ọlọ́run dàtí wọ́n ń pe àwọn òòṣà wọn pé kán ṣèfù àwọn ọlọ́run pé àwọn eléyìí ọ̀dà yìí ló àwọn eléyìí ò gbọ́ ìtọ́ mi pẹ̀lú dùá nì pípe òòṣà wọn tí wọ́n ń pè àbí àwọn àyà kan lọ̀kan àwọn àyà mi sọ pé tọ̀ tó bá di jáàlù kìámọ̀ tọ́lọ́run ọbọ̀ ò ní gbọ́ pé kèfèrí mọ̀ gbogbo pleading tó bá méèkì ẹ̀ kó mọ̀ wá kọ́ lọ́run kó tọ́ ẹ dákun bá kó sọ ní kó sọ fẹ́ni tó wà nù náà pé ẹ dákun ẹ séèfù wá nígbà ìgbà dùá ilé yóò lè gba kọ́ńtẹ́sì méjì tọ́lọ́run ti máa ń lo dùá òl kàfìrí nù kìí ṣe àdúrà àtayé tí kèfèrí direct sọ́lọ́ àdúrà tí kèfèrí bá direct sọ́lọ́ ọba ọlọ́run ọba lè gbà tó bá ṣe fún yàn náà especially tó bá tún wá jẹ́ ti tòbí tọ̀ èyí tẹ̀yẹ̀ lè má ṣe àmì sí lèyí tó ṣe pé àdúrà yẹn fún ààyè gan kọ́ o ó fi hàn bẹ̀ pé nǹkan mi ti ń dàrẹ́ tàdúrà yẹn sí nísìnyí bóyá gbọ́n pé èyí ṣe mùsùlùmí pé tọ̀ ní orúkọ Jésù ìṣòro nọ́ńdà fún ọ̀sán àmì sí Jésù ó ṣe kí nìkan ọ̀sán àmì sí. Ibn Abbas radiyallahu anhuma tàbí àgbà ó ní làwùkọ́ọ̀lá lè fìràáhùn fìràáhùn tó jọ́ ta ọlọ́run ọba àgbà tó pera rẹ̀ tó sọ pé ànárọ̀ bókun làálá tó bá sọ fún mi pé bárakàláwò fi ọlọ́run bó fàlùbá kàṣọ làkútù wà fi kà bárakàlá èmi náà sọ pé ah, ọlọ́run fàlùbá kàṣọ ẹgbọ́ fìràáhùn ẹni tí ń wí ìyẹn kúkú rẹ̀ lè tó ti fìràáhùn ẹ̀hẹ́n so tẹwárí ìdó wọn fẹ́ adopt kó mọ́ sàmíhùn kódà kan fi lè mọ́ mọ̀ pé wáyà kéésù òun ní ṣiṣẹ́ àwọn ò ní sọ pé àmì rẹ̀ gan ní jẹ́ kádùn àwọn gbàdí fáfá àwọn sọ gangan wọ́n ń wí àbẹ́ ọ̀gbọ́mi yé ni àwọn ò sọ pé àmì tiẹ̀ gan ní jẹ́ kádùn àwọn gbà pé dì fáfá àwọn ti sọ yẹn ó ti dàṣẹ́ so kọ́ máa wá ṣe àmì ò kọ̀nvínsì wọn rárá àbí tó bá lè di ẹnu wọn mú kó so kò sí gbọ́dọ̀ sónú ẹ̀ kó so ẹnu òbí rẹ̀ so ṣùgbọ́n títí tọ̀rọ̀ pé omi kan o lè avoid ilé yìí kọ́ mi ò mú mi kankan ẹ̀ka ìpalẹ̀ mú mi ẹ̀hẹ́n àmàdùbá àdó òbí náà làdó òbí ń jẹ ọ̀la